107.9 FM. orílẹ̀-èdè nàìjíríà bá jẹ́ èèyàn yóò ti ní ẹ̀jẹ̀ ríru ohun tí yóò sì fún ní hypertension ìbápọ̀ àgàgà níbi ọ̀rọ̀ gbèsè gbogbo ọgbọ́n ìpawówọlé lábẹ́lé tí ìjọba dánilẹ̀ yìí ńṣe ni gbèsè tó sọ̀rọ̀ ẹ̀ di ilé kan tó fẹ́ gùn kan ọ̀run ẹ sì mọ̀ pé ọlọ́pàá tí torchlight tiẹ̀ sọnù tó ní òun jẹ gbèsè òun lọ̀rọ̀ ẹ̀ yé onímájàta tó ń san súyà kó tó jẹ́ ọgbọ́n kó má bàa yán ta òun ló ń dà o ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ̀ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà confam babaláwo fresh o ǹjẹ́ ifá ní bàbá bẹ́ni tó juni lọ́tayò jíjẹ níjẹni. ó kárí ọmọdé yìí. àdíá fún Ọ̀rúnmìlà bàbájí bàbá lọ́rẹ̀ bólókun tayò ọlọ́pọ̀n ó ń pé olókun nà mí mo dẹni ajé olókun nà mí mo dẹni yìí olókun nà mí mo dẹni àkóǹkó tó wọn rọ̀ nífẹ̀ẹ́ ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkanga àgbọ̀ngbẹ èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ ìbísọ̀bù àgbà fún ìrántá wàyẹ káàbọ̀ sórí ẹ̀. orí pé kò dùn lẹ́nu tiẹ̀ gan fúnra ẹ̀ ewo ń bẹ. bíṣọ̀bù àgbà lónà tá a part time ni. lónà ṣe ọ̀sẹ̀ fáwà lónìí ni. ṣé tí mo fi bọ white. bẹ́ẹ̀ni àwọn náà ń mọ̀ pé òun náà já báyìí wọ́n mọ̀ pé a ní àfa tí ò já a tó a ní babaláwo tí ò já. kàròyìn kàròyìn o sì ti parí o. kí ló wá ṣẹlẹ̀. kó máa kà wet. kí ló dé gbàdé mi ṣe fọlárìn tó ti ná sálárì ẹ̀ tán. ìwé ìròyìn nation ìwé ìròyìn Vanguard àti ìwé ìròyìn Punch ló wà lọ́wọ́ ti èmi lóòrọ̀ yìí ìwé ìròyìn Nigeria Tribune ìwé ìròyìn Daily Sun àti ìwé ìròyìn Daily Trust lápò ọ̀dọ̀ tèmi. àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan òun ló wà lójú ìwé àwọn ìwé ìròyìn náà nígbẹ̀yìn gbẹ́yìn ìpínlẹ̀ Kogi ṣetán báyìí láti tẹ́wọ́ gba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn COVID-19 ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn daily sun eléyìí tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti ríròyìn kan níbi tí àgbáríjọpọ̀ àwọn alágbàtà epo pẹtrólù níbẹ̀ ni wọ́n ti ké gbàjarè tí wọ́n ti ń ké bò síto wípé ní báyìí o ọ̀kẹ́ àìmọye owó túlùtúlù eléyìí tá a fi ń dókòwò òun lọ́tí ń halẹ̀ tí wọ́n ń búramúramù mọ́ káyọ̀dé ẹ̀ látàrí wípé kíni wọ́n ní bó ṣe jẹ́ pé iléeṣẹ́ epo petro àpapọ̀ ilẹ̀ wa nnpc nìkan òun ló ń ṣe kò kárí ìpínfúnni epo petro wọ́n ní eléyìí ó mú akùdé bá ìdókòwò wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ fáwa náà lóore ọ̀fẹ́ ẹ fún wa níwèé àṣẹ káwa náà ó máa ṣe kò kárí ẹ̀ ṣé gbàgbé má gbàbẹ̀ gbàbẹ̀ má gbà ọ̀nà gbogbo báyìí ló yẹ kó já sí gbalẹ̀ ojú ìwé kejì nínú ìwé ìròyìn daily sun ló ti ń bọ̀ olè ò ní jàgbà kó má ṣe lójú fèrè àkọlé ìròyìn kan rèé wípé àwọn onísùmọ̀mí náà ni wọ́n sọra wọn di jàǹdùkú ajínigbé pamọ́ béèrè owó àwọn owó tí wọ́n rí yìí òun ni wọ́n fi ń dá fàákájà sílẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fáyemí ni ìròyìn ẹ̀ ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn daily sun nílé iná ṣàìsọ nípa ètò ààbò níbẹ̀ ó ní wọ́n sọ wípé àwọn àgbáríjọpọ̀ èèyàn láti ẹkùn àríwá ilẹ̀ wa eléyìí tí ọ̀rọ̀ bí gbẹ̀dẹ̀ yóò ṣe rọ kókò lágbàlá orílẹ̀-èdè nàìjíríà tó mọ múláyà wọn dáadáa ni wọ́n ti nà ká lébù wípé ojú ṣáájú nínú ìyànsípò àti àìsí ìdájọ́ òdodo tó fẹsẹ̀ dilẹ̀ mú òun ló ń ṣokùnfà rògbòrìyẹ̀ eléyìí tó ń kojú ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn daily sun ló mú kúlẹ̀kúlẹ̀ bọ̀. ikú sọ̀rọ̀ ikú bàbá yèyé aláàfin sọ̀rọ̀ wípé báwo lẹ ṣe ń fi àwọn fúlàní tí wọ́n jẹ́ ajínigbé pamọ́ béèrè owó tí ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ sílẹ̀ kí ni bàbá rí ẹjẹ́ àpàdé nínú ìwé ìròyìn punch. lójú ìwé keje nínú ìwé ìròyìn tẹlifíṣàn ṣé ajá ìwò yìí ló meworo ìwò yìí lè níbẹ̀ láti rí i níbi tí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ èkó aṣíwájú bọ́lá tinubu lánàá ló ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ ilẹ̀ ẹ̀ wa wípé ẹ tètè yá gbé ìgbésẹ̀ eléyìí tó nítumọ̀ dáadáa nípa kíkó àwọn ọ̀dọ́ eléyìí tó ń lọ bíi àádọ́ta mílíọ̀nù ẹ kó àwọn náà ẹ gbà wọ́n síṣẹ́ ní pàtàkì jùlọ nínú iléeṣẹ́ ológun ilẹ̀ ẹ wa kó máa dàbíi pé àgbọ̀nrín èṣí là ń jẹ lọ́bẹ̀ torí páwọ́ èèyàn yìí wọ́n mọ bó ṣe ń lọ gangan ìyẹn ètò ààbò ní ìlànà ti gbà lóde wọ́n kó ipa tó lààmìlaka ń bẹ yàtọ̀ sí àwọn àgbàlagbà eléyìí tó ti ń darúgbó kùjẹ́kùjẹ́ tó ń fọ́lọ́ trend mọ́ nípa tètò ààbò ojú ìwé keje ìwé ìròyìn Daily Sun lókun ló ń ṣẹ̀dá alẹ̀ sí. àwọn ọmọ Nàìjíríà wọn ò fẹ́ gbàwẹ̀ mọ́ àwẹ̀ tí wọ́n gbà ti tó ẹ fún wọn ní nǹkan ìṣínú Tinubu ló sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ ìròyìn yẹn ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn pọ́n. ṣé bó bá dórí wá lo iṣẹ́ làásìmí agbájá bẹ́ni tá a bá ń pè bí ò báyìí tí ì gbọ́ a kì í dáwọ́ pípẹ́ ẹ̀ dúró ni lójú ìwé keje nínú ìwé ìròyìn Daily lápá òsìn níbẹ̀ ó ní àgbáríjọpọ̀ àwọn oníṣègùn òyìnbó nílẹ̀ wa eléyìí tí ò tí ì di aláfọ̀rọ̀lọ̀ lẹ́ka ti ètò ìlera ni wọ́n ti ń búramúramù wípé bó bá ti di ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí àwọn yóò ju àwà sílẹ̀ nípa ti iṣẹ́ wọn yóò máa mọ́ṣẹ́ lójú tẹ́kítẹ́kí ìyanṣẹ́lódì alágbára kí wọ́n ń fapá jánu fún kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn Daily Sun tó jáde láàárọ̀ yìí. ó dáa ó sì yẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò sì ní okun bá a bá wà ní ìṣọ̀kan Buhari ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn daily sun eléyìí tó jáde láàárọ̀ yìí wọ́n ní jásíbí jásọ̀hún ní ń pakọ́ ẹṣin ṣùgbọ́n kọ̀rọ̀ ó bá máa rí bẹ́ẹ̀ níbẹ̀ ni mo ti rí i níbi tí wọ́n ti sọ pé ààrẹ muhammadu buhari wípé bàbá fẹ́ rìnrìn àjò láti lọ ṣe ìtọ́jú ìlera kí ara kó lè túbọ̀ mókun dáadáa padà sí i káàdì ìdí ara kó lè ba túbọ̀ máa jẹ́ kí bàbá ó lè ṣiṣẹ́ ìríjú wọn lóní sinrin wẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe kọ̀wé ẹ̀ ìwé ìròyìn Daily Sun. ojú ọjọ́ tí ò dáa ó dẹ́kun ọ̀ṣíbàjò àwọn gómìnà lẹ́kùn gúúsù lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí láti fò bí ẹyẹrọ sí ìlú Kánò kí wọ́n fẹ́ lọ ṣe ìlú Kánò ìwé ìròyìn Nation lójú ìwé keje nínú ìwé ìròyìn Daily Sun ṣé ó dìgbà tá a bá fún Ọpọlọ́lá tẹ kó tó lè pata ilẹ̀kẹ̀ níbẹ̀ láti rí àkórí kan níbi tí ọ̀gá àgbà wọn ọmọ ogun orí ilẹ̀ wa Ibrahima Tairu ló ti tọ́lẹ̀ láfọlọ́run ṣẹ̀rí wípé ètò gbogbo ti tò sílẹ̀ sẹpẹ́sẹpẹ́ báyìí láti máa ṣe kóríyá fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ni máa gbéná wojú olúmọkọ àwọn alákatakítí àwọn ajínigbé àtàwọn agbésùmọ̀mí lójú ọ̀nà àti jẹ́ kí ìtúrúkọkọ̀ mọ́ ètò ààbò kó lè lọ sínú ọ̀gbun àìnísàlẹ̀ ìwé ìròyìn Daily Sun. lórí ti ètò ìdìbò èyí tó wáyé kọjá ní ìpínlẹ̀ Edo ìgbìmọ̀ tó ń gbá wuyewuye ìsìdìbò ti dá ẹjọ́ èyí tí wọ́n pe Obasike Shuaibu nù bí ìgbà tí wọ́n domi ìṣọwọ́ nù ìwé ìròyìn nation. ẹ wo àdírẹ́sì ò gbọ́dọ̀ pọ̀ ju lẹ́tà lọ bó bá pọ̀ jù ó ṣeé ṣe kó má dé ibi tó máa dé ẹ jẹ́ ká bomi là á ká wá padà kàn ságbami ẹ̀ ẹ ti lè dárapọ̀ lójú òpó ti Facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta òun lè máa ṣáàṣì fún bó bá ti gbé wa ẹ láìkì kẹ́ ẹ máa wá wò á kétékété àwọn ìròyìn eléyìí tá a bá ti kà tẹ́ ẹ fẹ́ dá sí ẹ lọ́ọ́ fi kọ́mẹ̀ǹtì ṣọwọ́ sábẹ́ á ka gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì ṣùgbọ́n ṣáájú àkókò yẹn à ń padà bọ̀ dìde dìde dìde kára ó lè dìde kára ó lè ó yá dànù orí fífọ́ lé dànù ara ríro lé dànù òtútù ibà lé dànù. for fast relief of cold pain fever and headache. ìdè kára ó lè kára ó lè kókó. ẹ sọ fún ẹ̀fọ́rí òtútù yìí bàtàrà ríro kí wọ́n kán lùgbó one time kára ó lè ti dé o àgbàwọlé ní tíṣẹ́ ni àkàwọlé ń tèrè kan koríko tèrè bá ti tẹ òtún gbérí mọ́ dìde kára ó lè lúbúlúbú funfun pẹ̀ èrúkù sarajọ mẹ́ra yágágá àjàká kò tí sọkọ fún ẹ̀fọ́rí òtútù yìí bàtàrà ríro lágọ̀ ara káì kàṣàkàṣà knockout agbára ju agbára lọ dìde kára ó lè jagunla bí olùgbòǹgbò ga jàtọ̀ ara jàtọ̀ kìtìlẹ̀ ẹgbẹ́ ìlúrakẹ́ ẹgbà tuyil pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é pé bára rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta ah, má ṣàfihàn o kàn sí dókítà rẹ ẹ tẹ́tí sí àǹfààní aláìlẹ́gbẹ́ yìí ní ìsàmìsí ayẹyẹ ọdún àjíǹde iléeṣẹ́ IAS ti ṣetán láti mú ẹ̀dínwó bá ilẹ̀ wọn tí wọ́n pè ní IAS Treasure Garden máwùkọ́ lásìkò ẹ̀dínwó yìí ninety thousand naira péré lẹ́ máa ra plọ́ọ̀tì kan dípò one hundred and fifty thousand naira tí wọ́n ta ilẹ̀ yìí bí ìwọ náà bá wá pẹ̀lú jẹ nínú àǹfààní ẹ̀dínwó ninety thousand naira dípò one hundred and fifty thousand naira yìí á jẹ́ pé lẹ́yìn tí promo lọ́jọ́ méjì ìdíje yìí bá parí ilé rẹ á lé sixty thousand naira lórí ṣe tó o bá ṣe tán láti tún un tà torí á ti padà sí one hundred and fifty thousand naira má gbàgbé o pé lójú ẹsẹ̀ tẹ́ ẹ bá ṣe ń sanwó náà lẹ́ẹ̀ma gba tíkẹ́ẹ̀tì promo ọlọ́jọ́ méje yìí bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ohunkóhun tó bá jẹ́ ẹ̀bùn tẹ́ ẹ rí níbẹ̀ lẹ́ẹ̀ máa gbà lójú ẹsẹ̀ ẹ̀bùn bíi deep freezer home theatre television solar inverter system tá jẹ́ kẹ́ ẹ máa lọ́nà yàlà yòlò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé zero nine zero three three seven seven three one eight nine april five lànfààní yìí máa dópin. genesis team international presents annual easter convention twenty twenty one shalom shalom pàgọ́ alágbára ọlọ́dọọdún látọwọ́ Genesis Team International nínú èyí tí agbára Ọlọ́run ti ń ṣe onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé gbogbo èèyàn and thou shall be my witness ní àkórí ẹ̀ èyí yóò sì jẹ́ ẹlẹ́rìí mi tó máa bẹ̀rẹ̀ láti Friday ọjọ́ kejì sí Sunday ọjọ́ kẹrin April twenty twenty one láti aago mẹ́jọ òwúrọ̀ Good Friday títí di aago mẹ́fà òwúrọ̀ Easter Sunday ní Rehoboth Prayer Mountain Ararobi Village ìyànà tẹ̀yí pápá Ìlaró Road Ogun State wòlíì àgbáyé ni prophetic evangelist Ẹ̀kúnọlá Davis àti àwọn ẹni àmì òróró ọlọ́run míì ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ id blessed apostle daniel ẹ̀kúnọ́lá àti gti marvelous choir ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ orin ọ̀fẹ́ ní ìforúkọsílẹ̀ oúnjẹ àti ilé gbígbé fún àlàyé síwájú sí ẹ pè zero eight zero five five five five five seven eight four ìwọlẹ̀ rí gan-an shalom shalom. káàbọ̀ padà ẹ jẹ́ kí a mú ètò tòní kí a mú òkè ẹ̀ kábẹ̀ sí ní gùn ìwé ìròyìn punch ní àfiṣíde ètò tòní níbi tí gómìnà ìpínlẹ̀ èkìtì káyọ̀dé fáyemí ti ń sọ lọ́jọ́ ajé àná wípé àjọṣepọ̀ tó gúnmọ́ ló wà láàrin àwọn onísùmọ̀mí ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí àti àwọn jàǹdùkú pẹ̀lú àwọn tí ń jínigbé pamọ́ ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá àti ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ó ṣe àlàyé wípé àwọn èèyàn kan náà ni wọ́n pínra wọn tí wọ́n sì sọra wọn ní súná ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àǹfààní láti rí pé owó tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá jí pé pamọ́ ni wọ́n ń lò láti fi ṣe àtìlẹyìn fún àwọn onísùmọ̀mí èyí tí wọ́n ń ju àdó okú ní gbogbo ìgbà ní ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí fáyẹmí ẹni tó tún jẹ́ alága fún ìgbìmọ̀ àgbáríjọ àwọn gómìnà lórílẹ̀-èdè yìí ló sọ̀rọ̀ ìdí mímọ̀ lákòókò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílé ìjọba lópin ìpàdé kan èyí tó wáyé láàrin rẹ̀ pẹ̀lú aláṣẹ Muhammadu Buhari nílé ìjọba tó wà ní Àbújá gómìnà náà jẹ́ kó di mímọ̀ wípé àwọn onísùmọ̀mí ní ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí àwọn náà ni wọ́n pínra wọn tí wọ́n sì kó àwọn kan ṣọwọ́ gẹ́gẹ́ bí jàǹdùkú sí ẹkùn ìwọ̀ oòrùn àríwá tí àwọn kan sì wà gẹ́gẹ́ bí ajínigbé pamọ́ béèrè owó ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí ẹ̀ mú ìwé ìròyìn punch fún kúlẹ̀ kúlẹ̀ ìròyìn náà. nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí lójú ìwé kẹrin ẹ̀ àkórí kan rèé ń bẹ̀ tó sọ wípé ẹgbà àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ àádọ́ta mílíọ̀nù sínú iléeṣẹ́ ológun ilé wa àti iléeṣẹ́ ọlọ́pàá láti lè bá wa wá ojútùú sí ìpèníjà tó ń kojú ètò ààbò Tinubu rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ bẹ́ẹ̀ wọ́n ní olórí kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó tún ti fìgbà kan rí jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkó aṣòfin àgbà Bọ́lá Tinubu òun ló ti bẹnu àtẹ́lù ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó sọ wípé gbígbésùmọ̀mí ó ti ń tẹ̀síwájú o àti pé àwọn agbésùmọ̀mí wọ́n ti ní inú dídùn nínú àìníṣẹ́ lọ́wọ́ àìríkanṣe kan eléyìí tó gbalẹ̀ kan láàárín àwọn ọ̀dọ́ eléyìí ló fi wá fà á tí wọ́n fi ń fà wọ́n wá sínú iṣẹ́ àjàǹbàkú bíi gbígbésùmọ̀mí jíjínigbé pamọ́ béèrè owó gẹ́gẹ́ bó ṣe wá ké sí àwọn ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù lórílẹ̀‐èdè nàìjíríà wípé káwọn náà kí kí wọ́n ṣetán láti darapọ̀ mọ́ wíwá ojútùú sí ìpèníjà tó ń kojú ètò ààbò bákan náà ló rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ wípé kí wọ́n gbé ètò kan kalẹ̀ eléyìí tí yóò fààyè gba àwọn ọ̀dọ́ eléyìí tó ń lọ bí àádọ́ta mílíọ̀nù láti darapọ̀ mọ́ iṣẹ́ ọlọ́pàá àti iṣẹ́ ológun ilé wa nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́ ajé níbi ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tí wọ́n fi ń tí wọ́n fi sọrí ayẹyẹ ọjọ́ ìbí ìkejìlá rẹ̀ ti aṣíwájú bọ́lá tinubu eléyìí tó wáyé ní kánò gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ èkó náà ó wòye wípé ó ṣe pàtàkì báyìí fún àwọn olóṣèlú ilẹ̀ wa láti pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn bẹ́ẹ̀ a bá fẹ́ kí gbígbé sùmọ̀mí ìjínigbé àtàwọn lọ́gbọ́lọ́gbọ́ míì eléyìí tó ń bọ Ba, ba jakol... bàbá fẹ́ jẹ́ kó lọ sóko ìgbàgbé tá a fẹ́ jẹ́ kó dohun àmúpàtàn àfi ká kọ́kọ́ wá ìyanjú sí ìpèníjà àìníṣẹ́ lọ́wọ́ eléyìí tó gbalẹ̀ kan láàrin àwọn ọ̀dọ́ nígbà tó wá ń fìdí rẹ̀ múlẹ̀ wípé ìwádìí ti fi wọ̀n pé ìdá mẹ́tàlélọ́gbọ̀n nínú ọgọ́rùn-ún àwọn ọ̀dọ́ ó ní kò ní iṣẹ́ lọ́wọ́ eléyìí tó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó bani lọ́kàn jẹ́ tó sì ń ṣe ni ní àyìn Tinubu wá sọ pé ó ṣe pàtàkì báyìí lẹ́lẹ́yẹ̀ òsọ́kà ká tètè rí dájú pé a gba àwọn ọ̀dọ́ eléyìí tó ń lọ bíi mílíọ̀nù lọ́nà ọ̀hádọ́ta sínú iṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ológun ilẹ̀ wa ìyẹn ni pé àkọ́kọ́ àwọn àǹfààní bàǹtàbàǹtà tó sodo sínú ẹ̀ ò ní wípé àkọ́kọ́ iṣẹ́ yóò wà fáwọn ọ̀dọ́ yìí láti máa rọ́wọ́ mú lọ sẹ́nu ọkàn á wípé bóṣù bá parí nǹkan kan ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì báwọn agbésùmọ̀mí bí wọ́n bá ń fẹ́ fi owó àkàrà owó èkuru fífà wọ́n lójú mọ́ra wá sínú ìwà ọ̀daràn ó ní níwọ̀n ìgbà tí wọ́n ti níṣẹ́ lọ́wọ́ kínní yìí yóò rùn sí wọn pínpín òmíì tún ní wípé àlàáfíà yóò jọba àwa náà á lè fẹ̀dọ̀ sórí òróòró ṣùgbọ́n ìkùnà láti yanjú àìníṣẹ́ lọ́wọ́ àìríkanṣe kan ọ̀rọ̀ gbígbésùmọ̀mí ìjínigbé wíwúwa ọ̀daràn fífa lọ́gbọ́lọ́gbọ́ yóò tẹ̀síwájú ní láti máa pamọ́ bí ẹ̀dá lábẹ́ ẹ̀ náà látún ti rí àkórí kan lónìbẹ̀lẹ̀ já nínú ìwé ìròyìn Nigeria Tribune níbi tí mo ti rí àkọlé kan rébete tí ó sọ wípé ẹ dárapọ̀ pẹ̀lú wa láti ṣe àgbélárugẹ ìṣọ̀kan Buhari ló wí bẹ́ẹ̀ ṣé ikọ́ parapọ̀ wọ́n mọlé láìrún parapọ̀ wọ́n mágìyàn wọ́n ní nígbà tí bàbá ń bá wọn kópa lórí níbi ìdánilẹ́kọ̀ọ́ náà láti pàṣẹ orí ayélujára ààrẹ muhammadu buhari òun ló ké sí gbogbo àwọn ọmọ nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin láti sowọ́pọ̀ pẹ̀lú ìjọba nínú ṣíṣe àgbélárugẹ ìṣọ̀kan àti ìbágbépọ̀ alálàáfíà lórílẹ̀‐èdè yìí bákan náà kásìkọ tí ọ̀gbìn sí àwọn ìpè eléyìí tó ń wá láti iwájú látẹ̀yìn fún ìpínyà orílẹ̀‐èdè nàìjíríà lábẹ́ ẹ̀ náà ó ní mo tún ti rí kan níbi tí igbákejì ààrẹ ilé wa ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣíbàjò tó náà bá wọn darapọ̀ ni mo ti rí àkọlé rébété tó sọ wípé a máa nílò ìwé àṣẹ ìrìnnà ohun ìwé ìgbé ìlú láti máa lọ sí àwọn ìpínlẹ̀ kan ìyẹn bí orílẹ̀-èdè nàìjíríà bá pín yẹ́lẹyẹ̀lẹ ọ̀ṣíbàjò ló wí bẹ́ẹ̀ wọ́n ní igbákejì ààrẹ ilé wa ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò òun ló ti jẹ́ kó di mímọ̀ sí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ aládàálẹ̀ lẹ́yìn eégún lórí ìpè gbọmọgbọmọ wípé kíkálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó jẹ́ kó di mímọ̀ ìpè àwọn ìpínlẹ̀ kan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ní físà ó ṣeé àti débẹ̀ yóò dẹ tikẹ́ ṣùgbọ́n bá a ṣe jọ wà papọ̀ yìí òun ló ṣì ń dà lábẹ́ náà ni mo tún ti rí belenja kan níbi tí Ganduje ti sọ̀rọ̀ lábẹ́ àkórí tó sọ wípé gbogbo ọmọ Nàìjíríà pátápátá ló gbọ́dọ̀ di àtúnbí Ganduje ló wí bẹ́ẹ̀ wọ́n ní gómìnà Ganduje nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ tirẹ̀ lásìkò ó ti lásìkò tí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń sọrí ayẹyẹ ọjọ́ ìbí òun ló ṣàpèjúwe àkórí tí wọ́n mú níbi ìdánilẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí eléyìí tó ṣe rẹ́gí tó sì bá ìgbà mu ṣe alákàrà tí ó ta àtẹlẹ́kọ̀ọ́ tí ò rí nkọjá àwọn méjèèjì pàdé ọ̀n ṣe rẹ́gí ni ojú ìwé kẹrin nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. inú ìwé ìròyìn Punch níbẹ̀ ni aṣíwájú lápapọ̀ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ń jẹ́ kó di mímọ̀ wípé èyí tí àwọn orílẹ̀-èdè nàìjíríà gbà wẹ̀ ó tó gẹ́ o kíjọba àpapọ̀ tètè gbé ìgbésẹ̀ láti ṣètò ohun ìdẹ̀rùn fún àwọn ọmọ nàìjíríà dípò bí nǹkan ṣe le kokoko tinubu ló sọ̀rọ̀ èdè mímọ̀ níbi ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejìlá rú ẹ̀ tí wọ́n máa ń ṣe láti fi sàmì ayẹyẹ ọjọ́ ìbí èyí tí wọ́n ṣe lọ́dún yìí tó fi ń sàmì ayẹyẹ ọjọ́ ìbí mọ́kànlé ní àádọ́rin lókè èèpẹ̀ èyí tó wáyé nílùú Kánò ní ọjọ́ ajé àná níbẹ̀ ló ti sọ̀rọ̀ wípé ẹ wò ó ní ilẹ̀ Amẹ́ríkà ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti pèsè owó ìdẹ̀rùn oní tírílíọ̀nù kan ààbọ̀ owó dọ́là fún àwọn ọmọ orílẹ̀-èdè náà bẹ́ẹ̀ àwọn ètò míì sì tún wà lọ́nà onírú eléyìí ló jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kí á wo àwòkọ́ṣe ká sì gbé ìgbésẹ̀ rẹ̀ òní bí ìjọba bá tètè gbé ìgbésẹ̀ láti rí i pé wọ́n ṣètò ohun ìdẹ̀rùn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó ní ètò ọrọ̀ ajé wa èyí tó ń wò rẹ́súrẹ́sú yóò dìde yóò sì nàyẹ́ yóò fò bẹ́ẹ̀ yóò sì jẹ́ orí ọ̀fẹ́ láti pèsè àǹfààní sílẹ̀ fún àwọn ọ̀dọ́ láti ríṣẹ́ ṣe ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. ṣé àbárapá tí gbogbo èèyàn olókùrù tara ẹnìkan ni kọ́rọ̀ ó bá máa rí bẹ́ẹ̀ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Nigeria Tribune Buhari yóò gbéra sọ sí London fún àyẹ̀wò ìlera òun làkọ́lé ìròyìn ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ muhammadu buhari yóò gbéra sọ ọ sílùú london orílẹ̀-èdè orílẹ̀-èdè United Kingdom lónìí gangan láti lọ ṣe àyẹ̀wò ìlera àtẹ̀jáde eléyìí tí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìpolongo ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà buwọ́lù lọ́jọ́ ajé àná sọ wípé lónìí gangan ààrẹ yóò kọ́kọ́ ṣèpàdé pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò lówùrọ̀ ní lẹ́yìn èyí bàbá yóò múrin àjò pọ̀n wọn wá jẹ́ kó di mímọ̀ wípé bó bá ti di ọ̀sẹ̀ kejì nínú oṣù kẹrin eléyìí tá a fẹ́ wọ̀ lọ nígbà náà ó bàbá yóò dé wá bá wa láyọ̀ aláyé àti láàyè rere pẹ̀lú àjíǹde ara tí yóò máa jẹ́ ọkọ̀ àárẹ̀fò òun ni ròyìn yẹn ń wí lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Nigeria Tribune. lórí ti kí ọkọ̀ rèfò ìwé ìròyìn Nation tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko lówùrọ̀ yìí jẹ́ kó dìímọ̀ pé ìgbákejì aláṣẹ lórílẹ̀‐èdè yìí Yọmí Ọ̀ṣínbàjò olórí ilé ìgbàsòfin àgbà Ahmed Lawal àti aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin ti àwọn aṣojú nílẹ̀ wa Fẹ́mi Gbàjàbíàmílà pẹ̀lú àwọn gómìnà kan ní ojú ọjọ́ tó ń wò rẹ́súrẹ́sú kò jẹ́ kí wọ́n lè tẹ ọkọ̀ létí lọ sí ìpínlẹ̀ Kánò láti lè lọ pẹ̀lú kópa níbi ayẹyẹ ẹlẹ́ẹ̀kejìlá irú ẹ̀ èyí tí wọ́n fi ń gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ lórúkọ Bọ́lá Tinubu èyí tí wọ́n fi ń sàmì sí ayẹyẹ ọjọ́ bí ọdún kọkàndín ní àádọ́rin lókè ìpẹ́ lára àwọn tí ojú ọjọ́ èyí tí kò dára kò jẹ́ kí wọ́n lè fò lọ sí ìpínlẹ̀ Kano láti lè pẹ̀lú kópa níbi ayẹyẹ náà láti rí gómìnà Káyọ̀dé Fáyẹmí ti ìpínlẹ̀ Èkìtì Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó Gbóyèga Oyètọ́lá ti ìpínlẹ̀ Ọ̀ṣun Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn àti gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Borno Kashim shetima, gómìnà ìpínlẹ̀ Kwara ọ̀rọ̀ dórí tiẹ̀ náà kò yàtọ̀ Abdulrahman Abdulrasaq náà ò lè pẹ̀lú kópa níbi ayẹyẹ náà látàrí ojú ọjọ́ tí ò dáa aláyẹyẹ ọmọ ọlọ́jọ́ òbí aṣíwájú bọ́lá ahmed tinubu ló sọ fún àwọn òbítíbitì èrò èyí tí wọ́n péjọ pọ̀ sí inú gbọ̀ngàn náà láti bá sàmì sí ayẹyẹ ọjọ́ òbí èyí tó ń ṣe lókè èèpẹ̀ níbẹ̀ ni tinubu ti jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀rí pé àwọn ààyè kan ṣòfò ńṣe ni àwọn èèyàn náà tó yẹ kó jókòó sórí àwọn àga yìí ni wọn ò lè débí látàrí pé ojú ọjọ́ ò dáa fún ọkọ̀ bàálù láti fò Oyètọ́lá àti sanwó ni wọ́n wọ ọkọ̀ bàálù tó gbéra lẹ́kọ̀ọ́ lọ sí ìpínlẹ̀ Kánò ṣùgbọ́n ìṣe ni wọ́n darí ọkọ̀ bàálù wọn tó yẹ kó balẹ̀ ní ìpínlẹ̀ Kánò lọ sí Àbújá tí oníkálukú sì ń wò páíkó nígbà tí wọn ò lè padà gúnlẹ̀ síbi ayẹyẹ tí wọ́n dágbére ńlé ẹ wo ìwé ìròyìn Nation fún ìròyìn tó kù lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tó jáde láàárọ̀ yìí lórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine FM lábẹ́òkúta ó yá lójú ọjà ẹ̀yẹ ìyẹn wọlé lu Abẹ́òkúta o. tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀. ẹ kú oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ World Health Organization fún right to sight. èyí ló mú àjọ Benjamin Franklin Foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀. ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà. pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú Abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira. owó káàdì lásìkò ètò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkọ́ kéde Benjamin Franklin Eye Foundation. ó yí biribiri ó yí kàn wá ní ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ iléeṣẹ́ wúrà fàdákà tí ó jẹ́ center for skill acquisition and entrepreneurship ni wọ́n ní kí gbogbo ará ìlú Abẹ́òkúta Yewa Ìjẹ̀bú Ọ̀tà àti agbègbè rẹ̀ kí wọ́n wá kópa nínú ètò 3D floor and wall design tí iléeṣẹ́ yìí gbé kalẹ̀ 3D floor and wall design yìí jẹ́ ọ̀nà tún ara tí a fi ń ṣe ilẹ̀ àti ògiri lẹ́ṣọ̀ọ́ ayúwe tayla civil servant retirees oníṣẹ́ ọwọ́ ọmọléèwé àsìkò dé fún ọ láti wá fi iṣẹ́ ọwọ́ kùnwé àti láti wá di ọ̀gá ara rẹ̀ kò ní ṣe pẹ̀lú pé mo kàwé àbí mi ò kàwé gbogbo akópa nínú máa wá pẹ̀lú one thousand naira péré owó owó fọ́ọ̀n oníkálukú ló sì máa ṣe ti ara wọn tó máa gbé lọ sílé ìyẹn nìdánilójú pé ohun tó wá kọ́ wọ́n ti mọ̀ gbogbo irinṣẹ́ tó máa fi kọ́ṣẹ́ ni a máa kó fún wọn ní owó péréte ìwé ẹ̀rí tó jọjú la sì máa fún gbogbo akópa at the end of the training three d floor and wall epoxy design bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìforúkọsílẹ̀ àti fọ́ọ̀mù gbígbà ti ń lọ ní wúrà fàdákà global concept. tí ó wà ní ìsàlẹ̀ gbẹ̀yìn opposite evento palace nílùú abẹ́òkúta ẹ̀lú ẹ̀ ló wá ń kọ́ zero eight zero thirty seven eleven eighty nine six three zero eight zero thirty seven eleven eighty nine six three. ire o. àyàtáyà àyàtáyà roller coaster. Abẹ́òkúta South, are you ready? is Taylor the Toyin Amusu 2021 based of Abeokuta South, a talent on show to encourage upcoming acts in dance, music, and stand-up comedy from DSV Media on Easter Monday, 5th of April. Bẹ́ẹ̀ni, ṣé o ṣẹ̀ ń dìde nínú orin kíkọ? Ìtóbi ìtòkòtò tàbí o lè sọ̀rọ̀ láti panilẹ́rìn-ín ìyẹn stand-up comedy. Ìwọ gan ni Toyin Amusu best of Abeokuta South wà fún láti wá jí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀. Tí Toyin Amusu Foundation kusile. sílẹ̀ torí ìṣe wọn ni láti ran àwọn ọ̀dọ́ lọ́wọ́, iṣẹ́ wọn ni láti mú inú àwọn ènìyàn dùn. Dárí best gan ti ṣetán láti sọ̀lù Also featuring DJ Coolio, MC Factoria, SQ, Troy, and many more. What are you waiting for? Be part of the fun and win many prizes. To participate, make a form at Suite 3, 4th Floor, and Saradin Building, Pepsi Road, Abeokuta, or Town, 0902 789 4575. April 3rd Nigga gbígba fọ́ọ̀mù máa wá sópin. Má fi para o. All COVID-19 protocols will be strictly observed. ó ń Keriri, kẹ̀rìírí kẹ̀rìírí ó mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta babaláwo ìròyìn tá a fi ń tẹ̀síwájú wọn ti ní kí n má máa jiyàn mọ́ kí n má máa gi gm ti ní kí n má máa giu. ṣé pé gm náà gbọ́ ẹ láàárọ̀ yìí. ti ní kí n má máa giu. <laughs> àwọn bí àwọn olùtẹ̀fà fún gm ni. bíṣọ̀bù pásítọ̀ ni sir samson akindele ẹ ẹ sákàròyìn. tí mo confirm ẹ. E. ok school bible college wo lọ. <laughs> àjọ ló ń gbà yẹn ni ah, ìgbé senior. o ti tán o ti tán o ti tán. lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé ṣé abẹ́rẹ́ tó kó sínú okun kò ṣeé wá ṣùgbọ́n kọ̀rọ̀ bá máa rí bẹ́ẹ̀ ìgbìmọ̀ tẹ̀ kó tó nílé ìgbìmọ̀ aṣojú nílẹ̀ wa òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìsinmi tí ayẹyẹ àjínde onífẹ́rẹ́jọ́gí òun làwọn máa lọ o láti lè fi ààyè sílẹ̀ fi ṣe ìwádìí òun kúlẹ̀kúlẹ̀ nípa ti èròjà ìrànwọ́ covid-19 eléyìí tí wọ́n gbé fún ẹ̀ka ti ìgbòkègbodò ọkọ̀ òfurufú nínú ọ̀rọ̀ tirẹ̀ alága ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó lórí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú nílé ìgbìmọ̀ aṣojú ọ̀nàrẹ́bù nnolim inanji òun ló sọ léyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọ̀rọ̀ kankankanka àwọn ọ̀rọ̀ ribitibiribiti eléyìí tí àwọn tọ́rọ̀ kàn tí wọ́n nà sílẹ̀ dígbọ́ndígbọ́n níwájú wa kì í ṣe ohun tá a kàn gbọ́dọ̀ fojú fòdá kì í ṣe tá a gbọ́dọ̀ kọtí ọ̀gbọ́n sí ó wá ṣípayá wípé lótìtọ́ lóòótọ́ o nígbà tí ìròyìn náà tó máa kàn wá lára àti mú ìpinnu tó mọyán lórí láti lọ fún ìsinmi ti àjíǹde Jésù ìyẹn ti Easter ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí a ò ní pẹ́ ń bẹ̀ ó wá sí payá wípé ìgbìmọ̀ tẹ̀ ẹ́ kótó eléyìí tó wà fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú òun ló ti fẹnu kò wípé ní báyìí ìbéèrè àti ohun gbogbo eléyìí tí iléeṣẹ́ tó wà fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú eléyìí tí wọ́n gbé síwájú ọ̀wọ́n lórí ti ì ọ̀rọ̀ ti owó ìrànwọ́ tí covid nineteen, tí wọ́n gbé fún ọ ó ní ní báyìí iṣẹ́ ìwádìí tó mọ́yán lórí yóò bẹ̀rẹ̀ lẹ́lẹ́yẹ òsọ́kà kò sì wà láti ṣe ẹnikẹ́ni ní ṣùtá àbí láti fi lọ́ta lẹ́yìn ẹsẹ̀ ẹnikẹ́ni ó wá sọ wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn ti fẹnu kò wípé ìsinmi ti easter yóò wáyé lóníranran gẹ́gẹ́ báwọn ṣe kọ̀wé ẹ̀ ṣùgbọ́n lábẹ́ bó ti wù kórí àwọn ò ní pẹ́ńbẹ̀ àwọn ó tètè padà ìsinmi yẹn lóní fẹ́rẹ́fẹ́ òun ló máa jẹ́ torí pé b báwọn ò bá tètè ṣe léyìí ó ṣeé ṣe kó dabarú ètò ọrọ̀ ajé papọ̀ pẹ̀lú ẹ̀ka tí gbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè nàìjíríà ojú ìwé kẹrin nínú ìwé ìròyìn nàìjíríà tribune lábẹ́ àkórí tó sọ wípé ìsinmi tí àjínde onífẹ́rẹ́fẹ́ òun làwa yóò gùn lé o láti lè fààyè sílẹ̀ fún ìwádìí òun kúlẹ̀kúlẹ̀ nípa ti owó ìrànwọ́ covid-19 tí wọ́n fún ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú òun làkọ́lé ìròyìn. lórí ti ọ̀rọ̀ Ogun abẹ́rẹ́ àjẹsára tó ń dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn covid-19 etí tó bá gbọ́ àlọ́ dandan ni kó gbọ́ àbọ̀ ìjọba ìpínlẹ̀ kogi ló ti ṣetán báyìí láti bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gba abẹ́rẹ́ àjẹsára èyí tó ń dènà àjàkálẹ̀ àrùn covid-19 fún àwọn èèyàn ìpínlẹ̀ náà bí ẹ ò bá gbàgbé ẹ̀yin olùgbọ́ wa gómìnà yàyà bello ti ìpínlẹ̀ kogi òun ló yarí kanlẹ̀ wípé òun ò ní gbà kí àwọn iléeṣẹ́ tó ń ṣe abẹ́rẹ́ àjẹsára èyí tó dènà àjàkálẹ̀ àrùn covid nineteen kan fi àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n fi dán oògùn wọn wò ṣùgbọ́n ní báyìí alábòjútó fún ètò ìlera ní ìpínlẹ̀ kogi saka haruna ti sọ fún àwọn oníròyìn lọ́jọ́ ajé àná lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé ìpínlẹ̀ kogi ni yóò gba abẹ́rẹ́ àjẹsára yìí tó jẹ́ ìpín tiẹ̀ lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun láti lè bẹ̀rẹ̀ sí ní fún àwọn aráàlú ó tẹ̀síwájú wípé ní kété tí ìjọba ìpínlẹ̀ Kogi bá ti gba abẹ́rẹ́ àjẹsára yìí ṣe ni kò ní sọsẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn ní abẹ́rẹ́ àjẹsára náà ìpínlẹ̀ Kogi nìkan ni ìpínlẹ̀ tó kù kó bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn ní abẹ́rẹ́ àjẹsára èyí tó ń dènà àjàkálẹ̀ àrùn COVID-19 láti nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta tí abẹ́rẹ́ àjẹsára náà ti gúnlẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí a ṣe kà á àjọ tó ń rí sí ètò ìlera alábọ́ọ́dé nílẹ̀ wa ti jẹ́ kó di mímọ̀ pé nǹkan méjì ló ṣe okùnfà bí abẹ́rẹ́ àjẹsára náà ṣe pẹ́ kó tó dé sí ìpínlẹ̀ kogi òní àkọ́kọ́ ni àwọn ìròyìn kan èyí tó jẹ́ pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó ń jaranyìn ní ìpínlẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì ni àìtètè tún àká èyí tó tutù rinrin tí wọ́n fẹ́ kó abẹ́rẹ́ àjẹsára náà sí orí ṣùgbọ́n ní báyìí ó ní abẹ́rẹ́ àjẹsára náà ni yóò gúnlẹ̀ sí ìpínlẹ̀ Kogi bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ̀yin olùgbọ́ wa kó tó di pé abẹ́rẹ́ àjẹsára yìí gúnlẹ̀ sórílẹ̀ Nàìjíríà ni Bello tó jẹ́ gómìnà nípínlẹ̀ náà ti ń tẹnumọ́ wípé kò sí àjàkálẹ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ Kogi ó ní fún ìdí èyí àwọn ò nílò abẹ́rẹ́ àjẹsára ní báyìí ìpínlẹ̀ Kogi yóò tẹ́wọ́ gba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn covid-19 èyí tó jẹ́ ìpín tiwọn lónìí ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn nigeria tribune tó jáde láàárọ̀ yìí lọ́wọ́ òkè téńté lójú ìwé kejì àjọ unicef yóò ṣe àyẹ̀wò lórí àwọn ògo wẹrẹ tó ń lọ bíi mílíọ̀nù mẹ́ta nípa ti àìsí oúnjẹ tó péye lẹ́kùn àríwá ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà òun làkọ́lé ìròyìn ìròyìn jẹ́ kó ti mímọ̀ wípé àjọ tó ń pèsè owó ìrànwọ́ fáwọn ògo wẹrẹ UNICEF òun ló ti jẹ́ kó di mímọ̀ pé ní báyìí òun ti gbáradì sílẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ láti ṣe àyẹ̀wò fún àwọn ògo wẹrẹ ó kéré pin mílíọ̀nù mẹ́ta nípa ti àìsí oúnjẹ tó péye lẹ́kùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà fọláṣadé adébáyọ̀ eléyìí tó jẹ́ òṣìṣẹ́ lẹ́ka ti ìkànsíra ẹni fún àjọ unicef lórílẹ̀‐èdè nàìjíríà òun ló sọ eléyìí nínú àtẹ̀jáde kan tó fi síta nílùú maiduguri ìpínlẹ̀ borno lọ́jọ́ ajé wípé àyẹ̀wò ọ̀hún yóò kẹsẹ̀ járí o láti pàṣẹ owó ìrànwọ́ kan tó fẹ́ jẹ jáde látọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè Japan iléeṣẹ́ orísun ìròyìn orílẹ̀-èdè nàìjíríà òun ló jábọ̀ eléyìí ó sọ wípé owó ìrànwọ́ náà òun ni wọn yóò fi gbárùkù ti àjọ unicef láti ṣiṣẹ́ pẹ̀kínrẹ̀kí pẹ̀lú àwọn ìyálọ́mọ àti àwọn tí wọ́n ń ṣe ìtọ́jú àwọn ògo wẹrẹ lójú ọ̀nà àti jẹ́ kí ìpèsè oúnjẹ tó péye kó lè túbọ̀ gbìrẹ́gẹ́jìgẹ̀ kó kẹ̀tẹ̀ ń fẹ́ sí láwùjọ wọ́n ní ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ògo wẹrẹ àwọn ọmọ kéékèèké eléyìí tó jẹ́ pé oúnjẹ tí wọ́n ń kó síkùn kò ṣara lóore tàbí alára ewu ń bẹ fún wọn ó ṣeé ṣe kí wọ́n pàdánù ẹ̀mí wọn láì tọ́jọ́ yàtọ̀ sí ti àwọn ọmọ eléyìí tó jẹ́ pé oúnjẹ táwọn ń kó síkùn oúnjẹ aṣara lóore gẹ́gẹ́ bí aṣẹ̀míró ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé ìwádìí àti àyẹ̀wò ó fi wọ̀n wípé àwọn ògo wẹrẹ eléyìí tó wà láàrin oṣù mẹ́fà sí oṣù mọ́kàndínlọ́gọ́ta òun ló jẹ́ wípé ìdá mẹ́wàá nínú ọgọ́rùn-ún wọn ìpínlẹ̀ Borno òun ni wọ́n wà nígbà tí ìdá méjìlá ó lé mẹ́ta tí àwọn wá láti ìpínlẹ̀ Yobe wọ́n wá sọ wípé ní báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ òun wá ló fà á tí àjọ UNICEF tí wọ́n ti fi tètè gbé ìgbésẹ̀ láti ṣàkìtì sí i lójú ọ̀nà àti yìí kó lè dínkù jọjọ ojú ìwé kejì nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde fún tàárọ̀ yìí. ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà orin tèmi ó dẹ̀ rọrùn fún mi láti máa ṣorin fún yín ṣùgbọ́n ṣé mo kó tó tún rọrùn fún mi jù láti ṣe àsopọ̀ NIN mi àti ẹ̀ka ìpè Glo mi mo lè mú ẹ̀rọ ìpè mi kí n sì tẹ star one zero nine star NIN hash tàbí kí n pe one zero nine lórí ẹ̀ka ìpè Glo mi kí n sì tẹ̀lé àwọn ìfilọ́lẹ̀ rẹ̀ tí kò bá wù mí láti pè mo lè tẹ àtẹ̀ránṣẹ́ NIN mi sí one zero nine mo lè kàn sórí glowworld.com slash NIN pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ayárabíàṣá mi tí kò bá sún mi tí ò rẹ̀ mi mo lè yà ní ẹ̀ka Glo World tó súnmọ́ mi jù t tó bá dẹ̀ ti gbàgbé NIN rẹ tẹ star three four six hash láti rí gbà padà ẹlòmíì lè béèrè wípé tí n bá ní NIN kọ kò burú Glo jẹ́ igi lẹ́yìn ọgbà ẹ nítorí o lè yan fandawọ èyíkéyìí Glo World tó súnmọ́ ẹ jù kó sì ṣe forúkọsílẹ̀ ìrọ̀rùn ló bá dé má jẹ́ kán já ẹ̀ka ìpè Glo rẹ o nítorí àwọn àǹfààní tó pọ̀ sí ìpè àti data látọwọ́ Glo àti so NIN rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ka Glo rẹ ó rọrùn gidi kò léwu ọ̀fẹ́ ni kò sì ní wàhálà rárá. Glo ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe é gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe é gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàdì ṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé ìṣẹ́ta àbámọ̀ bíi ìdánlórí iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tìfún tẹ̀dọ́ bọ́ọ̀hùn gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ni àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ẹ ti gbẹ́ bọ́ọ̀hùn tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida ẹ pè zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ bọ́ọ̀hùn. Revolution Plus Property is back again with spectacular Easter promo. If you want to buy land want to build us. In the mood of the Easter season, from Monday, March 15 to Sunday, April 30th, 2021, Revolution Plus Property will be dishing out massive gifts when you pay for any of our lands in Lagos, Abeokuta, Shimawa, Ibadan, and Abuja. When you pay as low as 50,000 naira to 3 million naira on any of our landed properties, you get to win bags of rice, cooking oil, chicken, goat, ram, and live cow. That's not all. When you subscribe between 15th and 30th of March, you get a free ticket to watch Laugh Matters with Benga Adeyinka on Easter Sunday and stand a chance to win a plot of land. You can spread the balance within 48 months. For more information, visit www.revolutionplusproperty.com or call on 0811 or 0811 Revolution Plus Property, affordable housing. káàbọ̀ padà a ṣì wà lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tí a fi ń tẹ̀síwájú òun ló wà nínú ìwé ìròyìn punch níbi tí àjọ tó rí sí ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè nàìjíríà tó wà lẹ́yìn odi ìyẹn nigerians in diaspora commission ti kéde rẹ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà èyí tí wọ́n jẹ́ ọ̀tàlénígba ó dín márùn-ún ni wọ́n ti gúnlẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà ní láti orílẹ̀-èdè saudi arabia àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yìí ni wọ́n ti tàn sórílẹ̀-èdè saudi arabia kó tó di pé àjọ yìí tó lọ kó ọ wálé àjọ náà tẹ̀síwájú wípé àwọn orílẹ̀-èdè nàìjíríà ọ̀tàlénígba ó dín márùn-ún yìí ni wọ́n gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú èyí tí a sọ lórúkọ inamdi asiku tó wà nílùú àbújá láti inú ọkọ̀ Saudi Arabia kan ní nǹkan bíi aago kan ọ̀sán lọ́jọ́ ajé àná àjọ yìí tẹ̀síwájú wípé iṣẹ́ àkọ́kọ́ rèé nínú àwọn tí wọ́n ń bọ̀ wálé láti orílẹ̀-èdè Saudi Arabia àní àwọn ìṣe tó sì dé yìí náà ni wọ́n yóò kó sí ibùdó àwọn alálàájì tó wà nílùú Àbújá fún ọjọ́ mẹ́rìnlá péré ní ìbámu pẹ̀lú ìlànà dídènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn COVID-19 èyí tí ìgbìmọ̀ tí aláṣẹ gbé kalẹ̀ lórí dídènà àjàkálẹ̀ àrùn náà fi lélẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó sì kù tó tàn sẹ́yìn odi náà ni wọ́n yóò tún máa kó wálé bí ó bá ti ń kàn wọ́n ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. lójú ìwé keje nínú ìwé ìròyìn daily sun eléyìí tó jáde láàárọ̀ yìí ṣé ebi kì í panú kọ́rọ̀ mi ò wọ̀ ibi ń pa mí ọlọ́ṣẹ́ ń polówó inú láwẹ̀ ká tó wẹ́dò wọ́n ní àwọn oníṣègùn òyìnbó lábẹ́ àtíbàbà àgbáríjọpọ̀ àwọn oníṣègùn òyìnbó tí kò ti di aláfọ̀rọ̀lọ̀ lẹ́ka ètò ìlera òun ló ti ń dúnkokò láti máa mọ iṣẹ́ lójú ju ìdá iṣẹ́ sílẹ̀ si bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹrin látàrí ti àjẹ́lẹ̀ owó oṣù eléyìí tó ti ṣe kọ́bọ̀lé àti àjẹ́lẹ̀ àwọn ìgbáyégbádùn míì gẹ́gẹ́ bí ètò bákan náà òun ni wọ́n tún ń pè fún ìyọnípò akọ̀wé ìgbaniwọlé fún ìgbìmọ̀ kan eléyìí tó rí sí ọ̀rọ̀ ètò ìlera àti ìtọ́jú eyín dókítà tajudeen sanusi látàrí pé wọ́n ní ó kùnà láti ṣe àfihàn akọ́ṣẹ́mọṣẹ́ nínú gbogbo àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà olórí àpapọ̀ fún ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó tí kò ti di aláfọ̀rọ̀lọ̀ lẹ́ka ètò ìlera dókítà Òyìnláwà Òkúẹ̀sùyè eléyìí tó ṣípayá eléyìí lánàá jẹ́ kó di mímọ̀ wípé àwọn mú ìpinnu láti dá iṣẹ́ sílẹ̀ níbi ìpàdé àpérò tí ìgbìmọ̀ ìṣàkóso àpapọ̀ eléyìí tí wọ́n ṣe lópin ọ̀sẹ̀ tó kọjá ó wá jẹ́ kó di mímọ̀ wípé ìyanṣẹ́lódì alágbára náà ó ṣe pàtàkì èrèdí rẹ̀ sì ni láti ṣe ní dandan lówó orí ọ̀ràn láṣọ ìbúra fún ìṣàkóso tó wà lóde báyìí láti ṣújá sí ohun ẹ̀bẹ̀ ìfẹ́ wọn kó sì tẹ́tí sí ìpè wọn ló ní kíkankíkan torí pé ṣáájú àkókò yìí òun làwọn ti ń ké sí wọn tí ò sì sẹ́nikẹ́ni tó gbẹ́nu òkè lútòdò nípa tiwọn torí náà òun làwọn ṣe rè pé bí wọ́n bá da iṣẹ́ sílẹ̀ tíṣẹ́ dúró rigidi ó ṣeé ṣe kí wọ́n tẹ́tí sí ohun ẹ̀bẹ̀ wọn ìwé ìròyìn tẹlifíṣàn tó jáde láàárọ̀ yìí lójú ìwé keje níbẹ̀ ló wà. ṣé owó a máa bà ojú ọ̀rẹ́ jẹ́? ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé lórí ọ̀rọ̀ owó aráàlú nílé ìgbìmọ̀ àgbà ni wọ́n ti pàṣẹ fún ọ̀gá àgbà fúnlé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa Godwin Emefiele wípé wákàtí méjìlé ní àádọ́rin ni àwọn fún láti fi ara hàn níwájú ìgbìmọ̀ náà kó lè wá ṣàlàyé lórí ẹ̀sùn owó mílíọ̀nù mẹ́sàn-án àbọ̀ owó dọ́là èyí tó déédéé pòórá tó jẹ́ owó èrè èyí tí wọ́n rí lórí ti àpò ìṣúná kan tó wà fún ìdókòwò alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́rẹ́ náà aṣòfin àgbà Matthew Ogode ló jẹ́ kí eléyìí di mímọ̀ fún àwọn oníròyìn ìwé ìròyìn Nation ló sì kọ ìròyìn náà ìròyìn etí ọba ńlé etí ọba lókòrè láti iléeṣẹ́ rédíò Fresh one oh seven point nine FM lábẹ́òkúta ó yá lójú ọjà tẹ́tí sí àǹfààní aláìlẹ́gbẹ́ yìí ní ìsàmìsí ayẹyẹ ọdún àjíǹde iléeṣẹ́ IAS ti ṣetán láti mú ẹ̀dínwó bá ilẹ̀ wọn tí wọ́n pè ní IAS Treasure Garden máwùkọ́ lásìkò ẹ̀dínwó yìí ninety thousand naira péré lẹ́ máa ra plọ́ọ̀tì kan dípò one hundred and fifty thousand naira tí wọ́n ta ilẹ̀ yìí bí ìwọ náà bá wá pẹ̀lú jẹ nínú àǹfààní ẹ̀dínwó ninety thousand naira dípò one hundred and fifty thousand naira yìí á jẹ́ pé lẹ́yìn tí promo lọ́jọ́ méje yìí bá parí ilẹ̀ rẹ̀ á ti lé sixty thousand naira lórí ṣe tó o bá ṣe tán láti tún un tà torí á ti padà sí one hundred and fifty thousand naira. má gbàgbé o pé lójú ẹsẹ̀ tẹ́ ẹ bá ṣe ń sanwó náà lẹ́ẹ̀ma gba tíkẹ́ẹ̀tì promo ọlọ́jọ́ méje yìí bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ohunkóhun tó bá jẹ́ ẹ̀bùn tẹ́ ẹ rí níbẹ̀ lẹ́ẹ̀ gbà lójú ẹsẹ̀ ẹ̀bùn bíi deep freezer home theatre television solar inverter system tá jẹ́ kẹ́ ẹ máa lọ́nà yàrá yòlò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé zero nine zero three three seven seven three one eight nine april five làǹfààní yìí máa dópin ilé gbígbé ṣe pàtàkì nínú ìgbé ayé ẹ̀dá èèyàn ò lè ṣe bó ṣe wù ú nílé onílé ilé onílé ò lè dàbí ilé ara ẹni ló fi jẹ́ pé kò sí kékeré alákàn tí ò nílé tiẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbérọ̀rùn dé o àti donílé lórí ti di owó bẹ́ntẹ́nì ilé ìfowópamọ́ Gateway Mortgage Bank ti ṣe àgbékalẹ̀ ọ̀nà tẹ́ ẹ lè fi donílé lórí pẹ̀lú ìrọ̀rùn tí yín ni kẹ́ẹ̀kan kó sínú ẹ̀ wọ́n sì máa yọ owó wọn padà díẹ̀ díẹ̀ ẹ̀yin òṣìṣẹ́ ìjọba oníṣòwò oníṣẹ́ ọwọ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá jàǹfààní ilé ìgbàlódé àwọn ibi tí ilé wọ̀nyí wà ní Abẹ́òkúta Ìjẹ̀bú Òde Ìpẹ̀rù Ifọ̀ Ọ̀tà Ṣàgám àti Ìlaró lọ sí èyíkéyìí ẹ̀ka ilé ìfowópamọ́ Gateway Mortgage jákèjádò ìpínlẹ̀ Ògùn tàbí kó o pe zero eight zero three four three nine six five five seven àti zero eight zero three eight one seven five three three six jẹ́ kí ilé ìfowópamọ́ Gateway Mortgage Bank gbà ẹ́ lọ́wọ́ ìwọ̀sí àìnílélórí. káàbọ̀ padà ìròyìn etí ọba nílé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. lójú ìwé keje nínú ìwé ìròyìn daily sun ọ̀gá àgbà àwọn ọmọ ogun orí nílẹ̀ nàìjíríà á ṣèlérí láti ṣe ìmúpadàbọ̀sípò ìwà kíkanjú fún àwọn ológun kí wọ́n lè fòpin sí gbígbé sùmọ̀mí ìjínigbé bèrè owó ìwà alákatakítí àtàwọn nǹkan míì wọ́n ní ọ̀gá àgbà wọn mọ ogun orílẹ̀ Ibrahim Atairu òun ló ti fọwọ́ gbáyà wípé ní báyìí ìmúpadàbọ̀sípò yóò dé bá ìwà akíkanjú ìwà dídúró ti rí àti agbára lónìrànràn eléyìí tó ti wà nínú àwọn ológun ilẹ̀ wa ṣáájú àkókò yìí bákan náà ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ètò kóríyá kan náà yóò wà ńlẹ̀ láti lè ṣe kóríyá fún wọn kí wọ́n sì lè máa gbéná wojú olúmọ́kọ ìpèníjà tó ń kojú ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ó jẹ́ kó di mímọ̀ wípé lásìkò ìṣàkóso rẹ̀ gbogbo àwọn èròjà eléyìí táwọn ológun nílò láti ṣiṣẹ́ wọn láṣeyè gẹ́gẹ́ bálá kan ti ń ṣepo tòun ti àwọn ìlanilọ́yẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ lónìrànran eléyìí tí wọ́n nílò ó sọ pé yóò wáyé láì ní sọ́sẹ̀ bákan náà ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀ka àràmàǹdà kan eléyìí tó wà fún ṣíṣe àwọn ọkọlọ̀rọ̀ sí ẹ̀dá léegun ọ̀yìn ó níyẹn náà yóò wà ńlẹ̀ sẹpẹsẹpẹ bákan náà ló tẹ̀síwájú wípé àwọn èròjà kan eléyìí tí wọ́n máa fi ń tọpinpin bí èèyàn bá gbé nǹkan kan tó léwu sínú ara bora tàbí tó bò ó má bí aṣọ wọ́n ní èròjà kan ń bẹ eléyìí tó máa sáré tẹ́ sí gbangba wálíà ó ní ní báyìí ìyẹn náà yóò wà lóní yálà fáwọn òṣìṣẹ́ ológun ilé wa ojú ìwé keje nínú ìwé ìròyìn daily sun. ikú ti sọ̀rọ̀ ikú bàbá yèyé aláàfin ti ọ̀yọ́ ọba lámìdí adéyẹmí ti ké gbàjarè lórí ọwọ́ yọ̀bọ́kẹ́ èyí tí àwọn ọlọ́pàá fi mú àwọn ẹjọ́ kan èyí tó ní ṣe pẹ̀lú àwọn afurasí ọ̀daràn tí wọ́n jẹ́ ẹ̀yà fúlàní ọba aláyé jẹ́ kó di mímọ̀ wípé àwọn fúlàní kan èyí tí ọwọ́ ti bà fún ẹ̀sùn ìjínigbé pamọ́ béèrè owó tí wọ́n sì fà wọ́n lé àwọn ọlọ́pàá ni àwọn ọlọ́pàá padà fi wọ́n sílẹ̀ aláàfin ló sọ̀rọ̀ ìdí mímọ̀ nílùú ọ̀yọ́ lọ́jọ́ ajé àná lákòókò tí bàbá ń gbàlejò olú ìwó ti ìlú ìwó ọba abdulrasheed àkànbí ẹni tó wá ṣe kábíyèsí sí bàbá ní ààfin ọba adéyẹmí jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ tí orílẹ̀-èdè nàìjíríà fi ń lọ yìí ńṣe ló ti ń di ẹgẹrẹmìtì ò ní gbogbo ètò làwọn ti ṣe láti rí i pé ọwọ́ tẹ àwọn ajínigbé pamọ́ béèrè owó ó ní ṣùgbọ́n àwọn tí ọwọ́ tẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀yà fúlàní tí àwọn sì fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ló jẹ́ pé ń ṣe ni àwọn ọlọ́pàá yọ̀ǹda wọn pé kí wọ́n máa lọ lálàáfíà ó ní ọ̀rọ̀ yìí ṣe ló dàbí fátí àgbádá tí ò létùtù ó bà lọ́kàn jẹ́ jọjọ olúwo ti wá ké sí aláàfin ìpè kí baba ṣe gbogbo ohun tó bá wà ní ìkápá wọn láti rí i pé àwọn ọba ilẹ̀ yorùbá wọ́n fi ìgbàanú kan ṣoṣo wọ́n fi ṣe ọ̀já ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn náà. lójú ìwé kọkàndínlógún nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ìjọba ìpínlẹ̀ èkó kìlọ̀ lòdì sí dídá ohun ẹlẹ́gbinú sínú àwọn kòtò ìdáminù òun làkọ́lé ìròyìn wọn ni gẹ́gẹ́ bí arapa ìgbésẹ̀ láti yanjú omíyalé ọ̀gbẹ̀rẹ̀ aṣọ́ọ̀bù eléyìí tó ń rúgbó bọ̀ lé àwọn agbègbè eléyìí tó rọ̀gbà yìí tọ́rọ̀ gbà yìí afárá olókè ti agége pẹ́ńsínìmà ká àtàwọn apá bòmíì nípínlẹ̀ èkó ìjọba ìpínlẹ̀ èkó ti ké sí gbogbo àwọn olùgbé agége àtàwọn apá bòmíì wípé kí wọ́n yàgò fún dídá àwọn ilẹ̀ sínú kòtò ìdáminù nígbà tó ń sọ̀rọ̀ lórí ti omíyalé ọ̀gbẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù kan eléyìí tí wọ́n ní ìrírí ẹ̀ láìpẹ́ yìí lágbègbè náà látàrí òjò àrọ̀ọ̀rọ̀dá kan olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ohun amáyédẹrùn àti iṣẹ́ òde arábìnrin Arámidé Adéyọyè òun ló wòye wípé omíyalé ọ̀gbẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù náà ó wáyé látàrí pé àwọn kòtò ìdá omi nù tó wà fún omi ìṣe nílẹ̀ ìṣe ńṣe lólùtẹ̀ ń bẹ̀ tó di ìpẹ́gí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó ní à bẹ́lẹ̀ yìí bá tẹ̀síwájú omíyalé ọ̀gbẹ̀rẹ̀ aṣọ́ọ̀bù ó là ń kọ̀wé sí kọ́ba òkè kó má jẹ́ kárí ojú ìwé kọkàndínlógún nínú ìwé ìròyìn Nigeria Tribune. zero eight one five four three two one zero seven nine zero eight one five four three two one zero seven nine. tàbí zero eight one eight one one one ten seventy nine. hello sir. hello ẹ ló yẹ ká rẹ kó ojúmọ́ àwa ni orúkọ yín àjọ tí pè. orúkọ tèmi ni Samuel Abidogun wọn pè láti ìlú Rọbíyàn. èwo lè fẹ́ bá a dá sí. eléyìí fẹ́ dá sí bẹ́ẹ̀ ni ṣókí bẹ́ẹ̀ ni ti àwọn dókítà tó ní dókítà tó lọ́wọ́ fẹ́ dá aṣẹ́ sílẹ̀ tó bá ti di on the fourth eh, oṣù kẹrin tó ń bọ̀ yìí. Hmm. kí àrẹwọ́n tẹ̀kẹ̀rẹ́ tí wọ́n tẹ̀ lọ sí ìlú láti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara wọn òun lè fẹ́ já sí bẹ́ẹ̀ pé mílò kò yẹ kí àdébájú kọ́kọ́ yanjú nǹkan tó wà lẹ́yìn tán kan tó tíráwò pẹ́ tí wọ́n bá sílé tán bá daṣẹ́ lẹ́yìn ẹ mọ̀ pé kíní àfẹ́ mi ò díẹ̀ lásìkò tá a wà yìí. ọ̀dà ṣe ààrẹ ní alákòóso wọn náà òṣìṣẹ́ mm. àlàáfíà ààrẹ náà ṣe pàtàkì kí wọ́n lè mójútó à ní lè gba ìpè mọ́ jẹ́ kí a máa dágbére lórí ètò fún ti òní. òun náà la fẹ́ máa fi ká díẹ̀ ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá tíṣà pákéjì ló bá débẹ̀ o. tàtúlò ní pákéjì àní pákéjì ló bá débẹ̀ oní pọpọ́ọ̀fù tó ń ṣe facebook live <laughs> pákéjì ló bá débẹ̀. òun náà sori à ń pè ní e-marketing. ok <laughs> oníkànga o. eba tí kì í bá ṣe nítorí àtijẹ ajẹ nítorí ọrọ̀ ajé. ta ló ní tọ̀hún kí ló tọwọ́ bọ̀. àní tí kì í bá ṣe nítorí àtijẹ ajẹ nítorí ọrọ̀ ajé. kí ló ṣe. ẹni jí ní kùtùkùtù. ok tó lọ fún tòlótòló ló ń jẹ. ok bí ó bá jẹ nítorí àtijẹ. ah ìbàjẹ́ torí kó bá dàgbà ká lè pa jẹ àjẹ pé torí ká ta sọ́jà ká lè rówó àdúpẹ́ <laughs> lọ́wọ́ olúwa èmi ni olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè mo pa kànga mi dé ó tún dìgbà míì ẹ já pàdé láago méjìlá lọ́sàn-án òní lórí ètò tí a pè ní àǹfààní ọ̀tún pẹ̀lú ọmọ bàbá tíṣà ká mójútó okòwò yín lápá abẹ títí dìgbà náà adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi òjúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà ẹ máa yáṣẹ́ o. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. Broadcasting worldwide. The latest hits and the greatest memories. Fresh. Fresh. 107.9 FM. kùtù gbọ̀gbọ̀. fásulẹ̀ mákindé mc magic ó tún ti dé káàbọ̀ oníṣọ̀lá ìṣọ̀lá òkú ọmọ alábàánjù pẹpẹ lórí igi gbogbo òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun tuesday yóò máa pàdé fásulẹ̀ mákindé mc magic lórí ètò ó sọ kùtù gbọ̀gbọ̀ níkànnì fresh fm one oh seven point nine lábẹ́òkúta nine to ten a.m. ẹ̀fẹ̀ àwàdà pẹ̀lú gbígbàlejò àwọn ọ̀tọ̀kùlúùlù ó sọ kùtù gbọ̀gbọ̀ fún ìpolówó ọjà ẹ pé zero eight one one seven six zero six one eight zero tàbí zero eight zero three five seven three seven zero three four six ó sọ kútú wọ̀wọ̀ ètò ni. ọlọ́run ló pé pèsè wà lọ́nà orin. ọlọ́run ló pé ọlọ́run ló pé pèsè wà lọ́nà orin. ọlọ́run ló pé pèsè wà lọ́nà orin. ọlọ́run ló pé ọlọ́run ló pé tó ṣàwà lọ́nà rẹ̀. bàbá ṣiṣẹ́ kékeré o káṣá ti rèrè tó pọ̀. bàbá ṣiṣẹ́ kékeré o káṣá ti rèrè tó pọ̀ rẹpẹtẹ ọlọ́run ló pé ọlọ́run ló pé tó ṣàwà lọ́nà rẹ̀ iṣẹ́ lóògùn ṣẹ̀dákùn múra sí tiẹ̀ ẹni ṣiṣẹ́ jàre ó ṣe ó dájú ọ̀rọ̀. hoje.